kò dẹ̀ tún jẹun. wọn pọ́n complain bó fẹ́ rẹ̀ o bẹ́ẹ̀ má jẹ́ sickness yẹn ti ń wọ̀ lára gan nìyẹn o ṣé bá dé pè mí á sọ fún mi. ó lè jẹ bẹ́ẹ̀. ó kì í pé wá bóyá kí n fún un lówó kó lè lọ rògùn. ó kì í mọ. àbí kí n lè gbé lọ hospital ọkọ̀ wa lọ́kọ̀. ajẹ́wé buhoro ṣọ ìlú tó lọ́ba tó níjòyè ajẹ́wé buhoro ṣọ ìlú tó lọ́ba tó níjòyè. ló ṣe ẹ́ kí là ṣe fún ẹ ó kàn ń wà bá ṣe bí fámílì kí ló ṣe ẹ́ kí ló ṣe fún ẹ. Dennis Dennis oh. Dennis ha Dennis yẹ mi mọ ó kàn ṣubú lọgbọdún lọgbọdún wọn bẹ sí pèsè ìwọ lára oh. Dennis. very unfortunate pé. Eh? Alus Dennis Bay. Mm, ó dùn yàn ó dùn everybody pọ a trifle. fún ẹ gbìyànjú fún gbogbo àtàwọn wa ń yẹ̀ wò àríwí pé ọwọ́ ìtọ́jú wà lára ẹ̀ tó bá jẹ́ iná lẹ́bi tí ìsìn pé ẹ gbà tọ́ ẹ adopt ẹ ẹ lè ṣe jù báyìí náà lọ ẹ gbìyànjú fún gbogbo nǹkan tó yẹ kéèyàn fọmọ òun lè fún un ọlọ́wọ́n àlàyé á tu gbogbo wa nínú àti wáyé náà a máa padà ní kò sí nǹkan kan lè bọ̀ lílé sí àmọ́ rọ́bà nígbà tí àwọn rìpọ́tù dókítà sọ fún wa pé ó kàn wá bẹ́ẹ̀ náà ni ẹ̀gẹ́t so kò sí nǹkan tẹ́ níbo lílé sí àsìkò tí ẹ lọ tó tí ó lọ ọlọ́wọ́n dẹ̀ tu everybody nù so máa fẹ́ kẹ́tẹ́ cat ẹ jẹ́ ká gbé kúrò lára tó difficult ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé kúrò lára ọlọ́wọ́n á tù nù ṣẹ́gbọ́n àmọ́dé ní sọ fún mi pé gbogbo wàhálà mi lórí òun ló máa jẹ́ àṣà sọ bílé ní ìṣòbá ti ẹ wúlò fún mi ṣé kò yẹ kó wúlò bá rẹ I need that just like that. yẹ take it easy obìnrin lèmi náà mo bẹ ṣe ń feel ẹ take heart ẹ ànírú eléyìí mọ ẹ pẹ̀lẹ́ mà. it's okay ọ̀rẹ́ mi it's okay mi ò láìkí bó ṣe ń ṣomi lójú yìí àwọn tẹ gbọ́ ọmọ lọ́dọ̀ wọn náà àwọn náà yọjú tí wọ́n ń sọ̀rọ̀ tó dáa lẹ́nu yìí wọ́n ṣàmọ̀ pé bó ṣe ń tọ́jú ọmọ yẹn tó kò lè wù ẹ́ kó lọ ọmọ ẹ lọ́wọ́ bẹ́yìn eh, ẹni tó bá wá sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ò dùn ẹ́ kóun náà lọ sí orphanage kó lọ gba ọmọ kó wá tọ́ débi tó tọ́ dé yìí kí nǹkan tó ṣẹlẹ̀ yẹn wá ṣẹlẹ̀ sọmọ yẹn káwọ́ bóyá máa feel ẹ́ pẹ̀lẹ́ torí ẹ̀ ò tẹ̀ ti gbọ́. ẹ sá ẹ lè máa take charge gẹ́gẹ́ bí ọkùnrin besides gbogbo ìgbà tí àkìrí ìṣẹ̀lẹ̀ òkun kankan àwọn nǹkan tí dókítà sọ fi yé wa pé kò sí kankan táwa anybody lè ṣe àsìkò tó ni kò sí kankan so nǹkan tí ẹ kàn máa ṣe fún wa ni pé gbogbo àwọn nǹkan tó kù ká sign gẹ́gẹ́ bí requirement tí ẹ get tí ò ní gbà eh, so a máa brace up a máa ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ tí ẹ get a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ àdẹ̀dẹ̀ a máa ṣe tí gbogbo nǹkan máa fi wà lọ́dọ̀ gbogbo nǹkan máa wà òkè ṣẹ́wọ́. oríná bojú rẹ̀ wò ni ẹ̀yìn fojú rẹ̀ wọ̀nyàn ní kò ló ká. ṣé ẹ̀bi wà nínú nǹkan tí mo tí mo ṣe ni no mo mí pé ṣé fault mi wà nínú ọ̀rọ̀ tí mo sọ fún ni bí mo ṣe jẹ́ kí o mọ bí àwọn òbí ẹ bí wọ́n ṣe kú tí mo ṣe jẹ́ kó mọ̀ wípé mi kọ́ ni mo bí èmi àtìyàwó mi kọ́ ni a bí ẹ báwọn òbí ẹ ṣe rìn bí mo ṣe jẹ́ kó mọ̀ ọ́n sùn ṣé a ti ṣẹ̀ ẹ́. dadi ẹ ṣe mí. lọ́nà wo la fi ṣẹ̀ ẹ́. ìgbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀ ló yẹ kí ẹ ti inform àwọn appropriate authorities àwọn tó pa àwọn òbí mi kò yẹ kàn lọ scot free. ọ̀rọ̀ tó sọ sí o sọ gẹ́gẹ́ bí ọmọdé tó jẹ́ ìgbà tí mò ń sọ fún ẹ mo kéré gan nígbà yẹn ẹnu wo ni mo fẹ́ fi sọ báwo ni mo ṣe fẹ́ sọ lọ́mọ kékeré ara mi ẹni tó lè pa àwọn òbí ẹ̀ dànù ṣé kò ní pa èmi náà olórí máa ń du orí ẹ̀ ní nàá amọ́sọ̀ kí n tiẹ̀ ti dàgbà gan ní tàmí ẹ̀mí ò ní sọ ẹnu ẹni la fi ń kọ́ méje wọ́n fúrẹ́ ló máa stand ló máa mọ̀ ìwọ ni nǹkan máa dùn akọ́rawa jura wa lọ àwọn òbí ẹ̀ ni mo sọ̀rọ̀ pa ìwọ ló lè gbẹ̀san ohun tí mo ṣe fún àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ kì í ṣe mí. ọmọ tó bá lè jẹ ọmọ gidi ó máa mọ gbogbo ọ̀nà tó fi lè gba ẹ̀san àwọn tí wọ́n pa bàbá àti ìyá ẹ̀ ni ó máa dúró lórí ẹsẹ̀ ó máa stand lórí fíìtì ẹ̀ wá sọ pé nǹkan báyìí ni mo fẹ́ èmi mi ò ní gbà kọ́ lọ jẹ́ mi ni wọ́n pa bàbá àti ìyá mi gbogbo ọ̀nà kọ̀nà ó ní màá fi mú wọn balẹ̀ ó pé fifteen ó pé twenty máa mú wọ balẹ̀ ni ah, mi dẹ̀ lè sọ o wíwẹ̀ òun ló ti gbọ́ yẹn ń sìn wíwẹ̀ ti fà wọn lẹ́kọ̀ọ́jọ́ ọlọ́run lọ́wọ́ pé kọ́lọ́n dájọ́. fa àwọn òun lẹ́kọ̀ọ́tọ̀ ọlọ́run lọ́wọ́ mi ò fa anybody lẹ́kọ̀ọ́tọ̀ ọlọ́run lọ́wọ́ mo máa gbẹ̀san gbogbo àwọn tó pa àwọn òbí mi. mo máa gbẹ̀san. bẹ́ẹ̀ ni mo máa gbẹ̀san. yes, I'm sure. koturamu bodo ń gbá araba kuturamu. ẹni tó dúró kó fúnra ẹni tó ń rìn kó má jáfara torí pé odò gbá araba turamu turamu turamu turamu. Cynthia. tí a ò mọ ìjọba. ẹbẹ̀rù ẹbẹ̀rù ẹbẹ̀rù ẹbẹ̀rù ẹbẹ̀rù ẹbẹ̀rù ẹbẹ̀rù ẹbẹ̀rù ẹbẹ̀rù ẹbẹ̀rù ẹbẹ̀rù rẹ̀. táyé fàjà kẹjà. má yìnbọn má yìnbọn má yìnbọn àwọn pàk àwọn pàk àwọn pàk mo ti pàk mo ti pàk mo ti pàk mo pack I don't know you now I don't know you. Get down. Hmm? Get down. ọ̀run ni a ń bọ́ kí n ṣọ́rọ̀ ẹnì kan náà ọ̀run ni a ń bọ́ kí n ṣọ́rọ̀ ẹnì kan náà sọ. ṣùgbọ́n mo need láti change mọ́tò mi ẹ̀wò látijọ́ yìí tí mo ti sọ fún ọ pé mo fẹ́ change mọ́tò mi wọn dá mi lóhùn inú òde sàn kankan. mọ́tò ọjọ́ wo mọ́tò last year or was it last year you bought that car? ṣàfihàn kí ló ń ṣe ẹ̀kọ́ báyìí. sista mi kò sí nǹkan kan tó ń ṣe mí i need to change that car kò fit mi mọ big daddy ẹyin náà ẹ̀gbọ́n big daddy àwọn ẹgbẹ́ mi ti ń lo mọ́tò lọ ti ń lo venza na i need to change it i don't want it anymore. ìgbà mi lọ́wọ́ ọmọ jọ ṣé nítorí o ti wú báyìí o ti bìlíìpù o ti dàgbà how old are you? Sister, mi mo mọ̀ but i just need to change that car ó dáa ṣé gbogbo nǹkan tí wọ́n tọkọ yín ṣe fún àwọn aráàta òun ṣáà ni mò ń gbọ́ so wọn lè ṣe é fèmí kọ́kọ́ tiẹ̀ bá mi change mọ́tò mi i need to change my car. tó bá help aráàta àbúrò mi ta ló ra mọ́tò tó ń lò yẹn fún ẹ besides you work and i know how much you earn ó dẹ̀ ń gba allowance lọ́wọ́ wa every month ẹ pé kó tó gbé thirty eight báyìí wàá ti lọ sí ọ́fíìsì ẹ òun lọ gbowó nìyẹn. ẹ fọ̀rọ̀ lẹ̀ I just need to change my car. dẹ́ẹ̀dẹ́ mi wà kàlẹ́ wà kọ́ dẹ́ẹ̀dẹ́ ah sweetheart cynthia. ẹ kúlẹ̀ mọ́ mi. báwo ni. fine ẹ káàsán síta. ìwọ máa lọ sókè máa bá mi bá mi. sálẹ̀ mo ní ìdàtí attend sí bébí mi at least mo láti bẹ̀rẹ̀ nǹkan tó máa jẹ. ẹ sista mi bébí yín ọmọ gọlọtọ gọlọtọ yìí òun lẹ ṣì ń pè ní bébí tẹ́ ń treat ẹ bí bébí ah, ah sista mi kí ló dé kí ló tẹ ṣe máa ń bọmọ jẹ báyìí nù ẹ ti ẹ̀gbọ́n náà mélòó ni mo fi ju ọmọ yìí lọ tí ò lè wọnú kíchìn fún rẹ̀ kó dá iná tó fẹ́ jẹ fún rẹ̀ ó dáa. báwo ló ṣe máa ń ṣe báyìí ṣebí jẹ́jẹ́ ọmọ ọlọ́mọ ló sí motherless babies òun ká ló mú and you know the rules of such organization. ẹ ṣọ́ wá ní kẹ́ ẹ bàjẹ́ ni. Mm, ọ̀rọ̀ bíbàjẹ́ kọ́ àwọn tèmi wà Amẹ́ríkà if I can't take care of her, who will? ó ti gbọ́. wọ́n ló mọ̀. Ah, mo ti gbọ́ ẹ̀mí mọ́ mọ́ ó bá yín yọ̀ sísá mi hmm, bébì ilé ti dá. sweetheart pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi gbàgbàgbà take it thank you pẹ̀lẹ́ ojú ìyá my bàbá ẹ could wà pẹ̀lú ẹ pẹ̀lẹ́. So everything went on well. Everything went fine. Yeah. That's good. No, be òbí No, náà máa dùn you are doing the right thing. Àbí hmm. amọ̀kú ọ̀rọ̀ Romo. Anyway, kí ló máa No, mo kàn fẹ́ bọ́ àwọn aṣọ mi kí n kitchen I prepare on the farm. Ah, Wà á lọ prepare nǹkan tó máa jẹ pẹ̀lú gbogbo wàhálà tó ṣe no no no no no my baby will not go through stress like that and I will not be able to cook something special for her now tell me what you want to eat. Mm, fried and chicken will be okay. Fridays and chicken don't worry honey I'm going to prepare it just the way you like it. okay mommy thank you. Oh, family dẹ̀ sọ pé àwọn fẹ́ ta because wọ́n need owó kan tó jẹ́ pé ó wà urgent at least tán bá fi máa sọ pé káwọn rí owó yẹn ń sìn in a week time wọ́n gbọ́dọ̀ rí owó yẹn lò. ìgbà tí mo dẹ̀ mọ̀ wípé iṣẹ́ ilẹ̀ lọ́kọ ẹ̀ ń ṣe that's why tí mo ṣe ní pé kí wọ́n á fi lọ ẹ̀ kó bá mi bá wọn sọ̀rọ̀ five million naira lọ sọ pé wọ́n fẹ́ ta so mi ìfẹ́ kí opportunity yẹn jáde síta. Hmm. okay it's not a bad idea máa sọ fún un tó bá ti jẹ́ good location ni wà. Oh tóun gan bá mi gan lè rà lọ́wọ́ ẹ̀ <laughs> that is tó bá worth iye yẹn o. oh that's a good one tó bá ra èmi máa rí tèmi bẹ́ẹ̀ kò sí bó ṣe máa ralẹ̀ tèmi ò ní rí nǹkan kan. tèmi ni máa fún ẹ lórí náà bẹ́ẹ̀ ni máa fún mi ní. kò sí bó ṣe máa ralẹ̀ tèmi ò ní rí tèmi bẹ́ẹ̀ náà ah, opportunity ló jẹ́ fèmí náà. ọjọ́ ìbẹ̀ pé a ah, ọ̀nà. <laughs> ẹ̀mí èdè ṣì wà mí. ẹ ẹ ra sa. ẹ ẹ èmi ti lọ síbi iṣẹ́ ń tèmi. o ìwọ máa ní bídèmí wá rè. really. Uh, yes of course. ṣé o sì òun ah, ti pẹ́ náà. ẹ má bínú mi ní take time yìí lórí ọ̀rọ̀ ilẹ̀ family wa kọ́ ni mo fẹ́ ta ilẹ̀ yẹn so mi ì dẹ̀ fẹ́ kí fa ilẹ̀ yẹn bọ́ síta wa. ó dẹ̀ wà ní good location so ǹgbà tí mo á mọ̀ pé iṣẹ́ ilẹ̀ lẹ̀ ń ṣe mo á fi sọ fún ọ̀rẹ́ mi kó bá mi sọ fún yín kẹ́ lè jàǹfààní ẹ̀. oh that's nice um, báwo ni ilẹ̀ ń ṣe tóbi tó. Oh, darling èèyàn tí ò mọ̀ nípa ilẹ̀ ó tẹ̀ sọ fún ẹ pé òun ò mọ̀ ṣé òun ló fẹ́ wọn sixty by one twenty ni tó bá débẹ̀ fúnra rẹ̀ wàá wàá wàá wọn nù. bébì o ṣàmọ̀ pé gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa a ní láti dé orílẹ̀ yẹn ká válù ẹ̀ yé la máa bóyá tó tó. nǹkan tèmi mọ̀ ni wípé ilẹ̀ yẹn tóbi dáadáa gan-an ó dẹ̀ wà ní good location. Ehm, side bí ló wà. Ah, side house yẹn ló wà. side house yeah it's in good location. interesting bí èlò lọ́wọ́ fẹ́ ta. five million naira ló fẹ́ ta. five million mm-hmm. ẹ̀yin lè pín five million ká má ra tó yẹn ṣe understand bọ́rọ̀ lẹ ṣe rí náà nìyẹn so um, babe amara le. ah mo tiẹ̀ ti sọ pé tó bá rẹ̀ ní ìyàlówó rẹ̀. o báyìí so um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá di ọ̀túnla a máa arrange bá ṣe máa lọ síbẹ̀ okay you understand. <laughs> even tẹ bá ṣe ní kí n mú àwọn document ẹ wá màá mú photocopy wá màá mú fóònù. excellent inú nǹkan tá a máa ń fẹ́ ni àwọn ilẹ̀ tó wà well documented. okay sir. Um, so kò sí wa ẹ jẹ́ kí n tètè máa lọ sọ́wọ́ yín mọ̀ pé ìfáàlì tèmi báyìí ló máa ga sókè ni. olúkúlùkù lómi ṣe tirẹ̀ ẹ̀ ah, àmọ́. Ah, ah sọmọ kí ló ṣẹlẹ̀ kí ló wà. mo béèrè àwọn dádì tó wà bẹ́ẹ̀ ni. àwọn dádì wo. tí wọ́n wà lókè mọ́. tí wọ́n wà lókè láti bojọ tó kí ló sọnù. láti àdúgbò yìí náà ni. àdúgbò yìí ló ń gbé jọ ṣé wọ́n fún ẹ lápọ̀tímẹ́ǹtì. bẹ́ẹ̀ ni mà. ẹ̀ẹ́ o dẹ̀ wá rọ̀gà. ok kí ló ń ṣẹlẹ̀. gẹ́ẹ̀ ni olóhùn wá rọ̀gà mi dẹ̀ understand kọ́ tó ń wá. ẹ̀ ń gbọ́ o fẹ́ rọ̀gà. bẹ́ẹ̀ ni sà. sáà ń lọ ni kò wá. bẹ́ẹ̀ tó kọ́kọ́ tó máa ṣe bí àpòlọ bèrè náà kí lorúkọ ẹ. ìtàn ọlá ni sà. ìtàn ọlá. ẹ jẹ́ kó ga mọ̀ wá wá ní sùúrù à ò ń gbọ̀n ìwọ lọ bèrè náà wíwá. mọ̀ wò lọ. ṣé kì í ṣe pé wá jalè. ẹ dúró báyìí dúró síbẹ̀ òṣè wá ń wò báyìí bó lọ ká ti pàdé ẹ. títì ni sà. títì kí ló ń kí ló ń wá kiri dọ́gà bìrì ẹ. mo ń kiri ọjà ni sà. kí ló máa ń kiri. mo ń tèso. èso èso rúwò ló wá ń tà. ọsàn. Come in. Boss, um, there's one young lady tó Only, any yín. It's ní ẹni ìtàn. Ìtàn right? sir. Exactly, sir. Pàdé ọmọ yẹn tó ń kiri ní bí abi two three days ago, mo de ne kórè mi. Orúkọ ẹ̀gán wà lára àwọn ti mo expect bi jẹ́ kó mọ̀. Kí n jẹ́ kó wọlé, sir? Yes, okay. yes. Okay ìtàn ìtàn ńlá Kẹ́hìndé Àgbọ́lá. báwo ni tilẹ̀kùn pẹ̀lẹ́ jókòó báyìí jókòó jókòó jókòó jókòó. pẹ̀lẹ́ kí ló dé tó fi jẹ́ pé ò kiri káàkiri ni ní time tí àwọn ẹgbẹ́ wà ní school kí ló tó lọ sí school. so um, um, polygamous family ni mo ti wá hmm. and then dádì mi fẹ́ ìyàwó márùn-ún so àwọn mẹ́rin ni mo sì mi dẹ̀ bí. five ìyàwó márùn-ún. bẹ́ẹ̀ni sọ àwọn. ṣé bí gbogbo àwọn ìyàwó tó kù ṣe bímọ mẹ́rin mẹ́rin nìyẹn ni àbí báwo. gbogbo wa thirteen ni wọ́n sọ. ok bó ṣe ń kiri káàkiri yẹn ò dáa wùn mí kí n ràn ẹ́ lọ́wọ́ àtó bá rẹ́ni tó fẹ́ ràn ẹ́ lọ sí skul ṣé wàá lọ. bẹ́ẹ̀ ni sàmá lọ. ok pẹ̀lẹ́. ok ṣọmọ dáadáa ni ẹ. bẹ́ẹ̀ ni sàmá dáadáa ni mí. ìgbà tí mo ní kó wá síbí mi ò ti expect pé o máa dá wá náà lọ sọ fún mọ́mí ẹ pé mo fẹ́ rí o ìwà àti mọ́mí ẹ jọ wá síbí. ok ṣọ́ni wà bí lọ́la. bẹ́ẹ̀ ni sàmá. oh no problem kò sí wàhálà lọ́jọ́ òde mi reception màá rán yọ̀kan sí ms. pẹ̀lẹ́. kókó kókó kókó kókó kókó kókó. Traveling, all the cool, cool, shit, yeah. Baba mọ̀rí baku, iya ìyá mọ̀rí bá baba yọlọ́ọ̀rẹ́ baku. madam ẹ ó bí igi kòkó ibi ango yẹn lápá bẹ́ẹ̀. ẹ̀mí ni ibigi tó wà lọ́ọ̀kan yẹn. exactly igi yẹn láti bẹ́ẹ̀ wá síbi igi ìrókò tó wà mẹ́ ẹ ẹ wò bẹ́ẹ̀ ṣẹ́tìrì igi yẹn igi exactly exactly wá sí sàlẹ̀ mi ilẹ̀ ẹ̀ nìyẹn ṣé wàá rí kòtò tó wà ń bì ẹ ọ lè bá yín da feeling sí ṣe understand kékeré nìyẹn because rírà pé bẹ́ẹ̀ ó lọlẹ̀ díẹ̀ máa ní kò mú lè ní kò máa ń feel yẹn láàrin tẹ bá fẹ́. ẹ jọ ẹ má bínú ilé máa tó plot mélòó. madam plot mẹ́ta tó pé ṣáńgílítì ni eh. sixty by one twenty dẹ́ni. wow wow wow wow wow that's old measurement wow. so o pé kò sí problem pẹ̀lú size. Um, it's okay by me the location is fine everything at least ó small títì but the eight million is too much. Ah, madam ilẹ̀ yìí ju owó tí mo pè fún yín lọ this land worth more than eight million tí mo sọ fún yín ẹ lè mú àwọn ọ̀rẹ́ yín wá kẹ́ ní kó wá máa yín value ẹ̀ kẹ́ understand nǹkan tí mò ń tara ti sọ. ṣé ẹ rí tí ìbá pé ọlọ́run bá ṣe rí àwa báyìí you know what the town is saying now eight million is not small money at all. madam ṣe wo bílẹ̀ ṣe fẹ̀ tó kò sí nǹkan tẹ́ fẹ́ kọ́ síbi tí ó gbà all you know event center event place whatever you want to build. but no we still have to talk about it. the price ẹjú fẹ́ sọ̀rọ̀ nípa eight million <laughs> madam kò sí problem ẹ ṣe máa get back sí mi lórí àbí. of course our

Eh, ọmọ ikọ̀ Cynthia Cynthia Cynthia ó yá ó yá ó yá o let's go ó yá kẹrin. táyà tí ìlú ọkọ ìwà tún ní láti tètè. ìgbà kó jáde kò dẹ́ ẹ̀. kí lélẹ̀ what what what are you doing what are you wearing. na ní sùúrù ọ ní mo understand the drama to wà ń lẹ́ni o. ṣé o gbọ́n tó sọ ó ní mọ́mì mo ti ṣe tán ibo ni wọ́n sọ fún pé òun lọ ṣé club lẹ́ lọ lọ́jọ́ sunday tá a gbé bible sọ́wọ́. ṣé club mo sọ fẹ́ pa lọ. níṣòro ibo ni wọ́n sọ fún ẹ wípé à ń church. o wọ́n sọ fẹ́ pa lọ sí church o dẹ̀ wọṣọ báyìí. tàbí kò sí ìwọ tó bá nínú aṣọ yìí náà. you are very very stupid ṣọ́rọ̀ ló ń sọ lẹ́nu ẹ̀ ẹ lóòótọ́ náà kò sí nǹkan tó bá dùnú ẹ àtọ́ kò sí tó bá dùnú aṣọ yìí ó kàn dùn mí wípé tá a bá máa wọnú church àwọn workers máa fà ìsẹ́gbẹ́ kan láti ṣe deliverance fún ẹni tó rán wọn máa wò wípé ó ti sick tàbí bí ẹni pé nǹkan kan ti ń ṣe é ní ọpọlọ àwa fúnra wa ọmọ nìyẹn. ọ̀dà ti lóun ọ̀dà ti lóun ti dìnnà yín. ṣaṣọ ìwà òkè fún church aṣọ you dáa tó now, ok sorry nothing there. the answer ma dúró dé. ok dadi. ok dadi. ẹ má bínú. ok. yes sir. Money ní láti dúró dé sit down you can go. madam ẹ̀yin lẹ́yìn ṣe yan bí ọkà sẹ́ẹ̀rì ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín sẹ́ẹ̀rì ilẹ̀ tèmi ní ká wá gbé ní eight million yẹn hmm? àti rí offer twelve point five million considering the fact pé family friend lẹ́jẹ́ àti pé ṣe mọ̀ relationship ta ti build over the years mo ṣe ní kẹ́ wá mú bẹ́ẹ̀ kí lẹ sọ oh excellent ẹ bí a eight thirty ṣá máa pàdé yín ẹ eh, <laughs> all right now sá nìyẹn. ah well ṣebí woman tí mo mú lọ sórí ilẹ̀ àwọn bọ́lá ti tó yẹn. làbá oh, ní kó wá san eight million ló ń ṣàròrò tinubu pàdé mi ń bẹ̀ láàrọ̀ là ká tidy up business. Oh, okay that's fine. mo ṣe ní kí n sọ fún ẹ wo àárọ̀ àwọn ọmọ mi ń sọ mí gan àná tí mo bá mo fẹ́ sọ̀rọ̀ mi like bó ṣe ń sound I'm really missing them. Bá mo So Grace, are you trying to get my permission kó tó rí àwọn Yes, but then, not really. But at the same time, mo ń wò pé bóyá Kẹ́mi àti ẹjọ́ lọ kó má jẹ́ mi nìkan all the time ṣé ẹ̀ẹ̀mejì lọ́dún tó ń ra àwọn ọmọ yẹn wà òkè pẹ̀lú ẹ̀ ni you need to get used to your kids they need to get used to you. Grace kémi àtẹ̀ká fi lélẹ̀ kájọ travel àbí. What about the business? The last time I spoke to my kids, mo jẹ́ did December which is Christmas Kitowa. How many Àwọn méjèèjì So kí mo dé bẹ́ẹ̀ So ó pè é kó lọ ní Christmas nígbà òtútù yẹn ju kó lọ ń sìn lọ. Wàá dẹ̀ padà lọ́ngbà yẹn náà tó bá yìí fẹ́ lọ. Tí o no problem with that. Okay, ṣé about me mi pé Mr. Kabir kan Me share tickets me. Cost kò ticket, have àbí so inú àkáǹtì mi nìyẹn ti máa jáde. ẹ àkáǹtì eh, tèmi ni wọn bá ti ṣe. ṣé wọn understand the concerns. ìgboro àwọn kan bá kò ní òsì ẹ. mo kàn ní láti jẹ́ kó mọ details nǹkan tó wà bẹ́ẹ̀ ni iṣẹ́ tèmi ni mo ń ṣe yìí ìwọ ni kò mọ ọ̀nà tó fi lè ṣètọ́jú ẹ̀ mo try láti help ẹ ni and despite the fact that mo ní láti smart data are you with me building ẹni tó bá ti kúrò ní express bí mo ṣe sọ fún ẹ wọnú street yẹn wá tó bá wọnú street yẹn lọ the main gate gangan sí building ò ní tí o bá ní access láti wọ inú ilé through this main gate ọ̀nà kan wà tó lè gbà lẹ́yìn You can carry your body. I'm sure. I was sure. So get into the building. Ibi tó fẹ́ gbà wọlé ni. Tó bá wọnú ilé, living room wọ́n This is the living room here. Eh? So staircase ni. Surely be ló important sí jù. There is one small sitting room here. Ibẹ̀ gangan ló máa ń Okay? Date tí your friend lọ sínú ilé láti lọ fún operation yẹn definitely o máa fi ojú kan okay. Cynthia tó ti fi ojú kan tó ti I don't need to tell you you know the next thing to do immediately tó bá ti ṣe nǹkan tó important láti ṣe wọ́n ṣe ilẹ̀kùn tó wà bẹ́ẹ̀ ibẹ̀ ni master bedroom ẹ̀ wà. Wow inú master bedroom yẹn ò ní dvr wà. and this is the main target. this is the main target okay. the dvr inú bedroom yẹn gangan ló wà o mọ wá tó bá ti lọ gbọ́dọ̀ gbé dání o gbọ́dọ̀ gbé dání because láti lọ street bó ṣe wọlé there is one special camera tí ó wà níbí tó wà níbí tó wà níbí tó ti wo gbogbo movement ẹ̀bọ̀ kan tó dípò wọ ẹnu ilé yẹn so tó bá kúrò nínú ilé yẹn tó bá kúrò pẹ̀lú DVR hmm? ó dangerous gan fún ẹ I hope you understand me now. Very well. Am I clear? Omi ní pòrónà, pòrónà ọmọdé débi ẹ̀rù ló ń pera ẹ̀ lákìkanjú. ẹ̀rù jẹjẹ ẹ̀jẹ̀ èmi ń sọ ẹ̀ka sọ́sọ́. iná dúró ẹ̀rù jẹjẹ ẹ̀jẹ̀ ah, ìjọ̀gbọ̀n dé. Cynthia Adé. kásán. ẹjọ chief ni mo béèrè sá. chief ló béèrè. bẹ́ẹ̀ni. Ah, ṣán fún ẹ ní appointment ni àbí báwo. àná ńgbà tí mò ń lọ tán lé mi kúrò fún owó school fees ni mo wá pàdé wọn àwọn lọ́jọ́ ebí fún mi pé kí n wá bá wọn láàárọ̀. àná hmm. wọ́n lé ẹ kó fowó school fees ó lóbi ṣe mọ́ bínú ẹ wà ní sùúrù jẹ́ kí n kọ́kọ́ lọ kí n lọ bá wọn sọ̀rọ̀ náà kí ló borúkọ ẹ náà. Kabira lorúkọ mi. Kabira tó àbí káfí látú káfí dípẹ́ ń bọ̀ ẹ bọ̀ ní sùúrù má jẹ́ kí ẹsẹ̀ yẹ̀ ń o tẹ́sẹ̀ bá ti yẹ̀ ń bí tó dúró sí yẹn tó yẹ láyé nù. ẹ̀rù dé ẹkún àmójúbà Cynthia ọmọ ìjọba ẹkún àmójúbà Cynthia ọmọ ìjọba. jọ̀wọ́ dàn fún mi jọ mo kàn fẹ́ sáré àtẹ́ǹtì sẹ́nìkan ó sì jọ mò ń bọ̀ mò ń bọ̀ ẹ̀yà kí ló ṣẹlẹ̀. ẹjọ ọmọ kan wà ń ta ni olóòfẹ́ rí yín ọmọbìnrin kan fẹ́ rí mi kí lorúkọ ẹ̀ bó ló ti wá. ó lóun kàbírà ó dẹ̀ wọ yúnífọ́ọ̀mù skul báyìí bíi ti fẹ̀sọ̀ wá pọ̀. mi ẹ̀ lálejò mi ì dẹ̀ ní appointment pẹ̀lú ẹnìkan so mo tiẹ̀ bí sí báyìí sọ fún pé mo ní ó lè wá níjọ́ mi. ó yé mi sá ọkàn tèmi ní òwúlẹ̀ yọ̀ǹda kó wọlé fún tẹ̀sán yìí ìta ni ó gbé. ẹni tó dúró kó fúnra ẹni tó ń rìn ah. kó má ṣàfara torí pé odò bá rere kabira ìmọ̀ rírì bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a fẹ́ sun bíi tẹ́lẹ̀ tuntun para ọ̀gá ò fẹ́ rí ẹ o tún sá kò lẹ́nu géètì ah. wọ́n lọ lé o lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí oúnjẹ ọdún. alájà tí mò ń sọ fún ẹni pé má yáwó nígbà tí mo máa kọ́lé epo mi àkọ́kọ́ yẹn mi ìyáwó lọ́wọ́ èèyàn ṣé orí interest bank tá a máa ń wò yẹn jọ alájà mò ń bọ̀ jọ mò ń bọ̀ tányé kí ló fẹ́ jọ má ti rí mi báwo ló ṣe wọnú ilé mi no ta ló sọ fún ẹ pọ́nà wà bí tó lè gbà ṣé sọ́ọ́lù náà ló tún ní kó gba bí ìbáyìí láti gba bí wọlé ni kí ló máa ń ṣe èèyàn ọmọ yìí. àmì fẹsẹ̀ wá ìwo ìrẹ̀ kiri. Ah. àmì fẹ́ràn ikú fẹ́ràn ikú fẹ́ràn ikú fẹ́ràn ikú tá a gbọ̀n nínú. Ah. a kì í fàìmọ̀ wẹ̀ ṣètò kún òun dúró. wo ọmọ ẹ lẹ tààmú ti rọ kúrò àníkà tún fi rọ sí kí irọ́ yẹn kó lè pọ̀ dáadáa ẹ ní ọkọ̀ ń bíbá ẹni mọ́tò mi bá ẹni mọ́tò ẹni mọ́tò. orí ọ̀fẹ́ lọ́nà ni. Mm, o àmọ́ ohun tó eh, ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé. Uh-huh. sórí mọ́tò highlander tó fi hàn mí yẹn èló ni mọ́tò yẹn bá di. three five ni. mo ní highlander ó sọ pé three five ló bá di ṣé o mọ nǹkan tó ń sọ ni alẹ́ ló ni mọ́tò highlander yẹn. three point five million naira. Eh, eh, ah, ó dẹ̀ ń sọ pé three ah, mọ́tò tó ń wò yẹn mo nífẹ̀ẹ́ sí i mo ní passion fún un mo ní o gbogbo ìfẹ́ ayé mi ó ti wà lórí mọ́tò yẹn èmi máa ra mọ́tò yẹn kí n tó kúrò mi bá. ok. ẹ̀wọ̀n sẹ́rí ìdọ́láàgì náà mọ́tò wa. ẹ mo tẹ̀ rí highlander kan bẹ̀rẹ̀ tó yẹ pé ojú ẹ fà mí mọ́ra ẹ̀mí gan fà mọ́ra. highlander ẹ ẹ̀gbọ́n yín kan dẹ́rù mọ́ aṣẹ́gbédè ni. ẹ ó wá sọ yìí pé three point five ni but èmi rẹ́dì láti fún yín ní two point five mi bá kò dẹ̀ ní pẹ́ láti wá fún yín ní one million naira tó kù tí màá dẹ̀ gbé nǹkan mi tí màá dẹ̀ máa fi fi ṣáá lóge because mo yẹn lọ fi bú everybody o. sẹ́rí nǹkan tẹ sọ yẹn a máa ń ṣe bẹ́ẹ̀ bí lóòótọ́ bọ̀ ẹ̀ àwa kọ́ la máa sọ nǹkan tẹ máa ṣe fún yín ọ̀gá ló máa sọ kọ́sà mọ bí mọ́tò yẹn ṣe jẹ́ǹsì búkì bóyá kò jẹ́ kó ga mọ̀ pé wọ́n fẹ́ sanwó sílẹ̀ so what and what tán ní láti ṣe ọ̀gá lè sọ fún mi. ṣe rí mọ́tò yẹn ẹ̀gbọ́n ẹ dẹ́rù mọ́ ah. ìjẹ́ta ló dé sẹ́ẹ̀ ẹ̀bùn tó wá fọ́ọ̀nì ní mọ́tò yẹn kálíbi kan ti tó ra mọ́tò ni aláàmì ni dẹ́gbà gbèsè nígbà. má sọ mi pé kò tí ì ṣe ọkàn tó wà mọ́. ta ló fẹ́ wà mọ́tò jẹ́ ta yàtọ̀ sẹ́mi nìkan o. olú ti jẹ́ olú máa start ẹ̀ láàárọ̀. ọmọ máa fi mọ́tò yẹn bùgá báyìí ni ah. máa fi ga máa fi ga pa olú. olú jẹ́ ti tó wà lákàntì yẹn máa wẹ̀ ẹ́ lẹ̀ fáwọn àánú ẹ̀ ayọ two point five mo ìbẹ̀ ṣe fọ́gà. ẹ wo orí ẹ nǹkan. ìlú ọ̀fà ara balẹ̀ tí má ti wá láti wá sanwó ìkú láti wá. bàbá ṣé ní àwọn ohun mo ní kó gba mi mo náà wò lè gbowó mi ọjọ́ ìwé dẹ́gun wá bá yín ṣé mọ́tò tí mo ń lò mí láìkì ìmú rárá bọ́ mọ́tò tí mo rí nísàlẹ̀ tí mo rí yẹn mo láìkì mọ́tò yẹn bọ́ owó tó wà lápò mi kò ká owó tó wà lọ́wọ́ mi ti máa ní kí n kó láàánú wọn bá ń ná ní tó ẹ̀ mo wò pé kí n ṣe transfer owó yẹn kí n ṣe sàpáàtì yín kí owó yẹn wà ń bẹ̀ wọ́n ti february hour kò bá dé december end ni mo rí owó màá wá gbé mọ́tò yẹn mọ́tò yẹn mú mi. ok ok kò sí wàhálà. bẹ́ẹ̀ ni mo mú ní disconnect one or two things níbẹ̀ oh yeah sweetheart sọ fún mi pé o need to disconnect dvr. yeah yeah that's true. olùwàgbèsì no no no no just go upstairs remove all the uniform and everything tó wà lọ́wọ́ yẹn wà kó wá fún mi nísàlẹ̀ ṣùgbọ́n kó mo láti dá uniform yẹn padà fún ọmọ tí a gbà lọ́wọ́ ẹ̀ pẹ̀lẹ́ ṣe. Hello, you eh, are ẹ ló yàwó ẹ. ó ti dé o ó ti everything o tv ara ẹ náà gan wà lọ́wọ́ wà nínú so what am i gonna do with it and the uniform. kò sí nǹkan tí mo destroy it. Much ṣe lójú ọmọ ẹ ọ̀rọ̀ we láṣẹ actually kan. kíá. ọ̀rẹ́ mi olè ò ní jàǹbá kó má ṣe lójú fèrè o kí ló yẹ tó ṣe máa sọ pé kí wúrà máa tẹ̀lé mi lọ sílé torí pé ó fẹ́ travel kí ló mì. bọ́lá ti tó ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ṣé bí yorùbá náà ló sọ pé èèyàn ò gbọ́dọ̀ finá sórí òrùlé sùn. I don't understand. I'll make you understand. ọkùnrin lọkọ mi àbí obìnrin lọmọ tá a fi sínú ilé yìí jọ á wá dé pé mọ́mí ò sí ilé dáàdì wa mú ọmọ tó wà nínú ilé nọ́bà kì í mọ́lẹ̀ lọ fún lóyún ìgbà tí mọ́mí bá máa dé mọ́mí àbá máa gbọ́gbọ́ kú gbọ́ ah ah ọ̀rẹ́ mi to avoid the story that touches the heart jọ torí ọlọ́ọ̀ prevention is better than cure. jọ <laughs> so omi ń pe torí ẹ ló ṣe sọ pé kí wúrà máa tẹ̀lé mi lọ́lẹ̀ ṣé irú wúrà yẹn lọkọ ẹ fẹ́. ẹ ẹ nǹkan kan náà láì kúkú jọ ń sọ mi ì sọ pé ó lè ṣe mi ì sọ pé kò lè ṣe mi ì dẹ̀ sọ pé ó máa ṣe mo kàn ń sọ ni nítorí pé ojú lalákùn fi ń ṣọrí babe jọ́ torí ọlọ́run ṣé ò mọ gbogbo àwọn ọkùnrin wa yìí bó mọ wọn ọkùnrin tó wà ń tán sí òun mọ bó ṣe máa ń ṣe ni má jẹ́ kí n tàn ẹ́ kò sọ́kùnrin kan téèyàn lè sọ pé kò lè ṣe báyìí ó lè ṣe báyìí because oh, ọmọọ̀nà tó máa gbà yọ sí ẹ tọkùnrin kan bá tiẹ̀ wá decide pé ok ìyàwó òun ò sí nílé o òun fẹ́ ṣe ìranù jó torí Ọlọ́run jẹ́ kó ṣe síta because tó bá ṣe sínú ilé ìwọ gan wà lára àwọn tó máa blame mi nígbà ọ̀rẹ́ mi ìwọ náà dẹ̀ mọ̀ pé ò kì í gbélé ó yẹ ti wá àkànṣe náà ó yẹ kó o ti ṣe babe prevention is better than cure jọ torí Ọlọ́run jẹ́ kí n avoid the mistakes nísìn. Hmm, you are making sense. very good ọ̀rẹ́ mi tó máa máa lọ sọ́dọ̀ ẹ̀ ní ó máa tẹ̀lé wa ló gbẹ́rù ẹ̀ sínú mọ́tò ẹ̀ sìn gbọ́ mi two weeks gbákogbáko ni mo máa lọ kò gbọ́dọ̀ fẹjọ́ ẹ̀sùn mi o. Ah, òun náà ò tiẹ̀ lè bá mi try nonsense. ó tọ́ tiẹ̀ ni ṣe bí èmi ni máa ń fọwọ́ ra yín lórí àbí ṣorí ibi tó lọ ẹ̀ by the time tó bá bá mi ṣe é báṣabàṣa tó bá bá mi dá pattern sí ẹ lára tèmi gan bá wá dé màá wá fi kún tó bá fi lè fi ẹjọ́ ẹ̀sùn mi lásán ikú pa ẹ́ ni o. wọn ò ní fẹjọ́ mi sùn ẹ máa ẹ̀hẹ̀n mo kàn ní kí n sọ fún ẹ sílẹ̀ ni so tó bá ti ṣe tán sìn wàá máa tẹ̀lé lọ gbogbo ẹrù tó park lọ gbé sí ibi bí a kò gbé sí tòsí mọ́tò ẹ̀ tó bá ṣe tán máa gbé sínú mọ́tò. kò sí problem pẹ̀lú yẹn máa lọ́nà tí n bá ti ṣe tán máa pè ẹ́ ṣùgbọ́n ah, ah, ọmọ yìí náà kì í ṣe ọmọ kékeré o. bẹ́ẹ̀ o mọ nǹkan tó ń sọ lóòótọ́ ah. ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ yé mi. ó mọ àwọn ọmọ yẹn ọjọ́ tán bá ti di pé kò séyàn wọlé báyìí ìgbà iná máa rántí pé family member àwọn kan wà bí kan. tó yẹ kó wá kí àwọn. àwùlàlà ayé. show tola bato tó níjòyè ajẹ́ ẹ̀bùn ọlọ́jà ó nílùú tó lọ́ba tó níjòyè. Cynthia ọmọ ìjọba Cynthia ọmọ ìjọba. ó dé. kuturamu Odo mbarere araba kututuramu bẹ̀rẹ̀ láti ọ̀hún yẹn títí gbà tó fi dé the other side lọ́hún yẹn ní orúkọ yìí mo fi ra gbogbo ẹ o. are you serious Mom? yes, <laughs> oh my goodness thank you mommy that's why i love you thank you mommy. so bí mo ṣe ṣe fún ẹ̀gbọ́n ẹ̀ títí láyọ̀ nígbà tí mo ra títí ẹ̀ mo dẹ̀ sí opinion náà kí ni nǹkan tó fẹ́ sórí ẹ̀ ó dẹ̀ sọ pé all ni òun fẹ́ ṣé o lo ṣe rí all títí yẹn so títí ẹ náà lélẹ̀ èmi wá fẹ́ sí opinion ẹ̀ bí kí ni nǹkan tí wọ́n náà fẹ́ lórí ilẹ̀ yìí orí ó súnmọ́ orí títì jòrì is a very very good location so ló jẹ́ kí n gbà kí ni nǹkan tí o máa fẹ́ ní orí ẹ̀ at least torí ọmọ la ṣe ń ṣiṣẹ́ so torí títí yín ni mo ṣe ń ṣe gbogbo eléyìí so abo like ẹ. àmú like ẹ mi sí i'm fat. i'm grateful ṣe rí orí ilẹ̀ mọ́ mi ilé lèmi fẹ́ lórí ẹ̀ o ilé mi fẹ́ lórí ẹ̀ mi dùn. everybody kneel down. Yeah. kan sí ti abáńdé ẹ̀rọ ìpẹ́ kan jọkan ní ẹ̀rọ mọ́ ẹ̀rọ bọ́jú ojú ti ti àbá ọmọ ìjọba. ẹgbàá wa ẹ ẹ.

kí lẹ fẹ́ bá wa rà á ní oríṣiríṣi mọ́tò a ní space ní at the back ọjà wà níbi bẹ́sẹ̀. mi ò wá ra mọ́tò. ẹ ra mọ́tò. mr akin ni mo wá rí. mr akin ni wá rí ọ̀gá àbí. ẹ ká sọ wa ṣe láìka àwọn mọ́tò wa. àǹtí ẹ jókòó manager ọ̀gá ni wọ́n láwọn fẹ́ rí. Oh, ọ̀gá ló fẹ́ rí you welcome ẹ sọ fún wọn ẹ kàn dà mọ́. kí lorúkọ yín ẹjọ. Abẹ́ní lorúkọ. Abẹ́ní ok mo ń bọ̀. àǹtí Abẹ́ní mi ìmọ̀ kan tó dé ẹ ti jẹ́ kí ló ti grandma mi Abẹ́ní ìgbẹ̀yìn ni màmí àsìnká màmí màmí torí màmí ni máa ń pè wọ́n ọ̀dọ̀ wọn ni gbé dàgbà Abẹ́ní lorúkọ tiwọn náà ọmọ ìlú ìlẹ̀ yìí. lady kan wá sálẹ̀ ń bèrè sá ó ní abẹ nínú ikùn sá. jẹ́ kó wọlé. sá. yes sir. aunty ọ̀gá ní kẹwàá. Oh, Thank you very much. Eh, Kẹ́ máa bá a pé kọ́sọ̀mọ̀. Àgùsí pẹ̀lú. Ọ̀gá aláìka máa tà gan bíi mọ́tò mẹ́rin márùn-ún every day. ṣe mọ̀ pọ̀ gàfọ́ ní ṣá. kí ló ga ṣe. <laughs> tí mo ṣe dí òkè tó bá rí luke tọ́gà fi wò mí ṣá ojú ọ̀gá bu náà ni hi. ṣé wọ́n bú ọ̀gá ni. ṣé wàá mọ̀ kọ́ ká mo tè wàá mọ̀ pé girlfriend ọ̀gá ni ṣé èmi á wọlé lọ bá ọ̀gá báyìí tọ́gà máa fojú burúkú kan wò mí. jọ̀ọ́ bínú o ọ̀gá ló sọ fún ẹ pé girlfriend tàwọn ni àbí wọ́n lòún rò ṣé òun bọ́ gàrú ni àbọ̀ sọ fún ẹ. ṣé òun bọ́ gàrú ni àbọ̀ sọ fún ẹ. ẹ nà ṣé gbogbo obìnrin tó bá lẹ̀ tí wọ́n wá ń sin girlfriend wọn ni Ah, ṣé yóò lè wọ́ ga wa mi. jọ̀wọ́ tó yín sọ̀rọ̀ ṣé òun rí tíkẹ́ yẹn ṣe ń rìn tó ń rìn bí bàpọ́lọ̀ wà lẹ́yìn òun. ó dáa mo rí i kò lè rí ìyàwó ọ̀gá ó rìn nọ́mà lójú tèmi ni. ó rìn nọ́mà. bẹ́ẹ̀ ni. kò sí wàhálà ṣé ọ̀gá ò ní taste ni ṣé everyday kọ́ lèmi àtọ̀gá ń ríra ni mo kún wájú mo kún lẹ́yìn ṣé ọ̀gá ò ni ọ̀gá ò rí everything ni tí mo kàn ń waste talent mi rí báyìí. ó ṣe yé mi ni ọ̀rọ̀ ẹ ṣe yé mi ni Bukky o lè ẹ olè lèmi. olè ló yẹ kó máa pè ẹ́ bàbá ńlá kú olè ni ẹ́ kò tí ì yẹ so òun ti fọ́ fọ́ọ̀gà ti pé àrí. olè lèmi. náà o ò dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ wòran ọwọ́ mi mo lo kùbá mo la go gidi mo lo gbó nǹkan wòran wọ́run mi mi ò fọ́ ní sẹ́ẹ̀tì tàjọ wà sálẹ̀ níbi tàlejò máa lo reception fi ṣe gbóni tó bá ń wà. ok ok ló náwó gan gbogbo tọwọ yìí ò bá ti tó lẹ máa ń náwó gan olè ni ẹ. ṣé orí gbogbo kan tó wọ̀ yìí gbogbo kan tó wọ̀ yìí ẹ bú èmi kan ò fún ẹ mọ́ látọ̀ torí ẹ mo ṣe ń ṣe wàhálà oṣù tí máa dé ṣé ni kò ní lè ṣe bí o ẹ jẹ mọ́. èló ni sálárì ẹ tó ń wọ ẹbù. ta fẹ́ ra mọ́tò. Abeni, how are you? I'm very well, sir. You are from where? From the Queen, sir. Do you know about this? Um, a little bit, sir. Ta ló ti sọ fún? anybody, sir. Sọ fún pé a máa carry out operation yẹn ní ọ̀la seven point two million naira. All right. Hello Akin. Irú eré wo ló ń bá mi ṣe yẹn? owó tó yẹ kó sẹ́ǹtì mi kọ́ ló sẹ́ǹtì mi náà that's not my share Akin

mi ò understand kan tó sọ ṣé nìkan bá mi tó ń bá sọ̀rọ̀ ni ṣé mi ló sọ pé mo ń ṣe trash. akin ẹni tèmi àti ẹjọ ṣe díò ni mo bá sọ̀rọ̀. òun náà ni mo ṣe bí ẹ pé wà títa lẹjọ sọ ìwà títa ló ń bá wí mi ò understand ṣé wájú mi ló wà ló ti sọ pé mi ṣe trash. are you alright ṣé kò ṣe. wait a minute ṣé kò ní iye owó tó yẹ kó wá sọ́dọ̀ mi don't we have an agreement. kí lèmi àti ẹjọ sọ náà tó fẹ́ fa ogbó rádaràda láàrin mi àti kí lájọ sọ. akin èmi deal ó ní iye percentage tó yẹ kó dé tèmi nǹkan tó send mi wà ridiculous. lọ́nà òwò ni owó tí mo send sí ẹ̀yà kiri àbí. it's too little. lórí déètì àjọṣe o mọ ìlọ́tọ̀ bíi tó wà ń bẹ tó ní láti gbà kan àbí méjì ń bẹ so máa fún ẹ níyẹn o tún appreciate ẹ o tún wá síwájú mi bí o sọ pé èmi èmi ṣe trash mo sọ no sọ pé o sọ bẹ́ẹ̀ mọ́ she's sorry she's sorry fún ẹ. no problem o mọ nǹkan tí màá ṣe fún akin i will give you all the money jẹ́ ká zoom pé ìwọ ló ní gbogbo owó yìí. ọ oh! ma kó everything fún ẹ. really wa kú lọ wàá kó yẹn fẹ́ mi. ah then transfer nsinsin dẹ. akin you yes. mean it. yes yes yes transfer wey oh, yes mo wà inú mi àti mo tó bá transfer yes yes mo fẹ́ mi yes. kí n transfer wey yẹn àbí. now yes. kò lè kó o gbowó yẹn. no problem akin màá sú ẹ ọ jẹ́ mi lọ́wọ́. ó dẹ̀ wọ́n ìlú tó lọ́ba tó níjòyè ajá wà bù ọ́rọ̀ ṣá ó. Fatia ọmọ ìjọba. ọgbọ́n ẹ wá ẹ wá ọkọ mi sọ pé ẹni mo rí náà ló jẹ́ dúró dé yìí ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ ti gbàgbé bára lẹ́kẹ̀ẹ́ wọlé. ẹ wò ẹ ọkọ ẹ má bínú inú mi dùn ládùn jù ni ẹ jọ sọ ọ̀nà ayọ̀ ni mo bá nínú mi. ẹ mo mọ ọgá ti dùn inú àbí. gidi gan ni ọládébà mi máa dùn wọn nú iléeṣẹ́ yóò ní jóná lágbára Ọlọ́run. àmì àmì ẹ ẹ ló lọgàá wá fún yín. twenty k ni twenty k ni Ọlọ́run tẹ gbádùn àmì kan tí mo fẹ́. Ah, ọ̀gá mi àwọn àdá fún yín sí ah! bọ́kà ṣe bá ná owó wàhálà mi ò lè ṣe báńkì láyé inú mi kàn dùn ni bọ́ọ̀ náà báwọn náà lówó ní ìbọ̀ tẹ́ ẹ mọ́ tẹ́ máa ṣe sẹ́wọ́n ní twenty k tán fún yín ẹ mú ten percent ẹ̀ wá two k nìyẹn kẹfì ṣe ti gé sáárì torí ìjọ mi tẹ bá tún níṣòro tẹ bá padà wá. ẹ ẹ mi fún yín ní ten percent ní owó tán fún mi two thousand naira. kẹlẹ ráyè wọlé jọ mi ni. ẹ mú ṣẹlẹ̀ bros ẹ má bínú ẹ ah. wò ẹ mú ṣẹlẹ̀. ọkọ mi dẹ̀ ti máa ń parọ́ fún mi ah. tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe yan ọkọ mi máa ya rere. ẹ yọ kan ẹ yọ wóró kan. Ah ẹ ní bínú kọ́ fẹ́ fowó yẹn ṣe ó pọ̀ gan. ẹyọ kan ẹjọ díẹ̀ tó nìkan ní nǹkan ẹ̀gbọ́n ah, ọlọ́run ò ní jẹ́ kẹ́ padà níṣòro o. lẹ́dẹ̀ mọ̀ àmì. ẹ má padà wà mọ́ o. ẹ̀ẹ́dẹ̀bi tajà dúgbọ́n ológun ẹ tún bú mi. òun ní kòrónà kòrónà ọmọdé débi ẹrù ló ń pera ẹ lákìkanjú er jẹjẹde iná dé. ẹlẹ́dàá ìyá ẹ ẹlẹ́dàá bàbá ẹ inú wọn máa dùn níbi kí tó bá wà ní pé you are doing the right thing ìtara náà ló tàá náà tàbí mú ẹ pé you have to you have to avenge the death of your parents o ò dẹ gbọ́dọ̀ sinmi Ọlọ́run dẹ máa fún ẹ ṣe ṣòtìgbọ bó ṣe ń lọ yìí ọkọ ọba àdá ọba kò ṣá ẹ lẹ́sẹ̀ wàá lọ re wàá bọ̀ re ẹlẹ́dàá mi máa wà pẹ̀lú ẹ bó ṣe ń lọ báyìí ire ire ire ire ló máa kó pọ̀ wá lágbára ọlọ́run kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ because the spirit of your parents are happy with you and we are very very happy with you too ó ti dánmọ́ mi. mọ́mi ẹ jẹ́ kí n tètè wá máa lọ báyìí. alright wá pẹ́. Cynthia. báwo ló ṣe mọ orúkọ mi. <laughs> I've been expecting you. Mo mọ̀ ẹ́ ju bó ṣe mọ ara ẹ lọ. Hmm. Akínkán ló rẹwà. Cynthia, you see, there's a whole lot of things tó mọ̀ tí mo dẹ̀ máa explain fún Aleni. You are just a machinery. You see, before you, there was a guy. His name is Dennis araba koturamu bodo ń bá rere araba koturamu. ẹni tó keep going keep going keep going keep going. Dennis. Close here. I'm tired, sir. Oh, come on. Don't tell me you're tired. Don't tell me you're tired. Mm. Dennis, you see, you don't get tired when you have a battle to fight. Mm? And you know the saying, the darkest part of the night is the closest till morning. <laughs> Dennis, sir, don't get tired. Wogi, you are going to climb it. Ṣé o mọ̀ dé tí mo fẹ́ kó gun igi yẹn? Ṣé o rí àwọn ọ̀tá ẹ̀? fence tó ga. So mi fẹ́ kó hindrance koko lati reach wọn. You get it? Now let's go, climb it. Let's go, let's go, let's go. <sighs> Go, go, go, go, go, go. Yeah, come on, come on, come on, go, go, go, go. Hello? Alright, alright. Now, Dennis, to bat the ball, ẹ̀ you are going ten times. One, two, one, two, ten times. Shoot, o ti yẹn Cynthia ọmọ ìjọba Cynthia ọmọ ìjọba. Akin, that boy is fully ready. Really? Ibi tí mo fi lẹ́ǹsìn, ó ń kọ́ bí wọ́n ṣe ń pọ́n fẹ́ǹsì. Kò sí bí fẹ́ǹsì ilé yẹn ṣe lè ga tó, ọmọ yẹn máa pọ́n. And mo tún wá ń wo pé tó bá máa fi tó bí ọ̀la sọ̀túnla kí n kọ́ bí wọ́n ṣe ó ti yẹ. So um, after that, I think she should be ready. Ó sáré blend gan ni. Yeah. Ó tún smart. Oh. Everything I need is in that boy. Tí wọ́n wá lè sọ pé bọ̀bọ̀ kan fast orí ẹ̀ pé gan ni o mo mọ nǹkan tí mo fẹ́ try láti sọ fún ẹ pẹ̀lú bóyá fast yẹn sìn mo dẹ̀ mọ ẹ́ ìwọ gan ara ẹ̀ ti máa yá láti máa fi everything hàn máa yẹ kí ọba yẹn mọ forty two point eight báyìí o. ah no no no no no I won't do that. mi ò ṣeré o mo mọ ẹ tẹ́lẹ̀ o má jẹ́ kó mọ forty two point eight ń sìn ó máa difficult fún ẹ láti hàn. ọ̀ ọ̀ kì í èmi kò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ I won't do that I wouldn't show him that. Eh, kò sí wàhálà no problem tó bá jẹ́ kó mọ èèyàn ah, wo bí kó kọ́ àlè fi ṣe. a máa decide nìkan lẹ́yìn fẹ́ rí engineer mo fẹ́ bá sọ̀rọ̀ àti ẹ̀jẹ̀ trial ní tabatikú mẹ́rin ká máa lọlé madam ló ti prepare fún wa. ẹ máa ń sọ fún ẹ dressing ẹ̀yìn I don't like it olówó ló ń bá ṣiṣẹ́ honourable ni mi for that matter mo lówó tí màá fi raṣọ fún ẹ tó bá pè yẹn ló ń ba ẹ lẹ́rù i will get you a good dress mo fẹ́ kó máa corporate dress kó ń rí ẹ kó mọ̀ pé ah honourable ló ń bá ṣiṣẹ́ kì í ṣe bí ìmúra gàtú tó mú yìí i don't like it so just improve on that ah a kàn desire pé kí n gbé mọ́tò kékeré jáde yẹn ò ní pé kó má look unique bó ṣe kó look bí driver honourable so no problem ah, díẹ̀ díẹ̀ máa build it to that taste so dà ń pé mọ́tò engineer yẹn náà ló wà wájú site yẹn so kókó ra park sẹ́gbẹ́ kiri briefly. Dennis happens to be my boy ọmọ tí mo lọ fi ọwọ́ ara mi gbà ní motherless home tá a dẹ̀ train láti máa ṣe àwọn nǹkan tí wọn náà ń ṣe ń sìn. but tẹ́ bá ṣe wàá pa àwọn èèyàn ṣọlá kí ni tèmi kí ni táwọn innocent o. you see in every profession tí o máa ń ṣe láyé at some point èèyàn máa ń ronú bó ṣe máa upgrade ṣoríṣẹ́ assassin tá à ń ṣe àwa mẹ́ta la bẹ̀rẹ̀ ẹnjú wá rí ẹni kẹta wa yẹn òun náà gbàṣẹ ni at some point òun pálábá ẹ̀ ṣègi ìyẹn lèmi àti akin wá la wá wò pé tá continue bá owó pálábá tiwa náà lè má pẹ́ kó tó ṣègi so we thought about upgrading ni mo fi mú àìdíà yẹn wá pé jẹ́ ká lọ sí àwọn motherless home ká lọ gba ọmọ ń bẹ̀ ká train ẹ̀ ká fortify ẹ̀ ká kọ́ ká fi ọ̀nà hàn ká ṣàlàyé everything fún kó mọ̀ nípa bí wọ́n ṣe ń pa èèyàn tábàdẹ̀ ti lọ gbà á wọ́n ló máa ma ṣe àwọn iṣẹ́ tó yẹ káwa lọ ṣe àwa dẹ̀ máa ma ṣiṣẹ́ wa normal kò dẹ̀ sẹ́ni tó máa mọ̀ at some point àwa realize the Dennis ti mọ̀ he knows too much We kì so sọ pé ilá ẹ̀ ti fẹ́ máa ga at that time. See, àlejò tá a sọdọ nílé tá a sọdọ mọ tó bá ti ń béèrè ibi tí ìṣúra èèyàn wà èèyàn máa ń júwe baby. I think it is high time kí adi àti faith bọ̀bọ̀ yẹn. Akin ṣùgbọ́n kí wọ́n ti rú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mm-hmm. I thought about it but mo kọ́ ni give you to anything because you know I wouldn't make such a decision. Now to ti understand me good line to Dennis. Kí la wá fẹ́ ṣe báyìí? Nítorí wípé tí èèyàn bá tètè pẹ ká àrókò láti kékeré tó bá ti dàgbà tán ẹbọ ló máa fẹ́ máa gbà ọ́. <laughs> kò sí ṣíṣe kò sáà ṣe tí ilá bá ti fẹ́ ga ju onírè lọ a máa ń tẹ̀ ẹ́ ká kí la máa wá ṣe. it's high time tá a máa gba ẹ̀mí ẹ̀. ìyẹn ò kí ń ṣe big deal àmọ́ báwo gangan la ṣe fẹ́ ṣe

òru dẹrù fímọ́ àrí títóbi rẹ bàbá. kí ẹ hm? o kàn ń wà bá ṣe bí fámìlì rẹ wà kí ló ṣe kí ló ṣe. Dennis Dennis. a dé plan láti yanjú ẹ Cynthia I am very very sure pé gbogbo bá she brainwashed Dennis in by that ta parọ́ I'm very sure we pé Akin ti ṣe same thing for ọ náà nǹkan bí ọdún tí ó pọ̀ sẹ́yìn ọ̀gá mi kan wà tí mo ṣiṣẹ́ ní ọ̀dà ìgbà ẹ̀ ọ̀gá mi yẹn nice wà gan-an kò sí nǹkan tá a béèrè tí ò kì í fún wa àfi nǹkan tó o bá béèrè lọ́wọ́ ẹ̀ kò sí ọ̀rọ̀ tí ò kì í sọ fún wa kò sí ìmọ̀ràn tí ò kì í gbà gbogbo nǹkan tí èèyàn ní láti fi jẹ́ lídà gidi òun ni ọ̀gá mi yẹn ni àmọ́ ṣe kó pa nìyẹn ni ó lè pààyàn kílẹ̀ tó mọ́ tí ìwà tí ẹ bá fojú kanra láàrin ìṣẹ́jú kan ìṣẹ́jú kejì wọ́n lè má rí ẹ mọ́ ọ̀gá mi ló pa ẹ́ kí ni àwọn nǹkan tí mo rí tí mo fi fìdí ẹ̀ múlẹ̀ wípé aṣeré ṣebi aṣebi ṣeré lọ̀gá mi ọ̀gá mi ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ àwọn ọ̀rẹ́ yẹn á tó bíi méje mẹ́jọ iṣẹ́ tí ọ̀gá mi ṣe ni mo mọ̀ mi mọṣẹ́ tí àwọn ṣe àmọ́ mo mọ̀ pé wọ́n close dáadáa gan kò sí nǹkan tí wọn ò kí ń jọ ṣe papọ̀ wọ́n ní association kan nígbà yẹn ni òun rántí orúkọ ẹ̀ mọ́ ọ̀dà kan mo ti sọ fún ẹ tipẹ́ mm, tí yes tí wọ́n ṣe ní ìgbà yẹn wọ́n jọ máa rìn ní twenty four seven wọ́n jọ wà ní. ọ̀gá mi yẹn ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ yẹn wà ní abroad ọ̀rẹ́ yẹn ní owó lọ́wọ́ gan mi ò rí lè mọ ọ̀rẹ́ yẹn dáadáa nígbà yẹn náà lọ. mo dẹ̀ wọ́n káwọn tó bá gbé lábúrò tí wọ́n bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọn ò kí ń láǹfààní àti wálé gbogbo ìgbà pé àwọn fẹ́ ṣe nǹkan sílé ẹ tó bá close mọ́ wọn náà ni wọ́n máa ń rán wípé kí ó lè bá wọn ṣe. ọ̀gá mi ni ọ̀rẹ́ wọn yẹn sọ fún wípé òun fẹ́ ṣe nǹkan mi mọ nǹkan tí wọ́n jọ fẹ́ ṣe bóyá hòtẹ́ẹ̀lì náà fẹ́ kọ́ o bóyá skul náà fẹ́ kọ́ o bóyá báà ni o mi ṣáà tiẹ̀ mọ̀ bóyá lédè ni ọjọ́ kan ó bọ́ sí àsìkò tí ọ̀gá mi fẹ́ ṣe birthday wọ̀ ah! ó dẹ̀ wọ́n ọ̀gá mi <laughs> èèyàn ńlá ni so birthday ọ̀gá mi yẹn fẹ́ gan-an rẹpẹtẹ tá a ṣe gbogbo àwọn ọ̀rẹ́ tí mo sọ ẹ náà náà wà bẹ́ẹ̀ wọn ò lọ sílé o nígbà tá a parí birthday tán lọ́jọ́ kejì mo kàn ṣáà rí ọ̀gá mi tó ń bá nǹkan sọ̀rọ̀ lórí fóònù ó ṣáà ń bínú sọ̀rọ̀ kí ló ṣe é gan kí ló dé gan ojú twenty twenty five billion naira lọ ní kí ló dé tó ń spam sọ gbogbo eléyìí wo tó bá fẹ́ wo nǹkan tí mo ṣe wá wo tó bá dé wá wo má wà mọ́ kí ló dé má send owó ẹ̀ sí ẹ̀ then. about fifteen years ago. fifteen years ago. about eighty to hundred million. now tá bá sọ̀rọ̀ owó yẹn sí bí twenty five million naira nígbà yẹn bí eighty to hundred million naira ní gẹ́gẹ́ bí ìdíyà ṣe sọ ní àsìkò yìí so ẹni tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ tó wà ní abroad nígbà yẹn tó fi owó ránṣẹ́ sí ọ̀gá mi millionaire ni. exactly. ó ní owó lọ́wọ́ kan. bẹ́ẹ̀ni. nígbà tó máa court wọn ò tiẹ̀ kí ẹ̀ pé mo wà ń bẹ̀ ìgbà tó lọ́run máa fojú aṣebi hàn wọ́n kàn sọ láàrin ara wọn bẹ̀ ni. ìdójẹ́ mọ̀kẹ́ máa ọ̀rẹ́ owó tó kó fún mi yẹn ó dẹ̀ mọ̀ nígbà ọmọ òbí oṣù ọmọ òté owó ẹ̀ ni mo fi ṣe business mo fi ṣe gbogbo nǹkan gbogbo ń kùn rẹ́rìn they just laughed over it. kò ju bí two three days lọ sí àsìkò yẹn I don't bí a mọ́ọ̀tì yẹn náà ṣá bí ọ̀rẹ́ wọn yẹn ṣe dín nìyẹn gbogbo owó yẹn tí ọ̀rẹ́ wọn yẹn sẹ̀ǹdà ṣe wọ́n ná owó yẹn dànù ni ṣùgbọ́n kí ọ̀gá mi àti àwọn ọ̀rẹ́ tí mo sọ fún yẹn wọ́n dẹ̀ plan wọ́n dẹ̀ mọ ọ̀nà tí wọ́n fẹ́ pa máa yẹn dànù. yẹ ọ̀rẹ́ ọ̀gá yín. bẹ́ẹ̀ni ọ̀gá mi apá dànù. máa yẹn nìkan kan náà pa then ọ̀rẹ́ ọ̀gá mi yẹn ó dàpé nǹkan tí mo gbọ́ nínú sórí ẹni pé ó wá sílé láti fẹ́ wá ṣe birthday ọmọ ẹ̀ kan last ẹjọ́ ó dàpọ̀ ọmọ kan ṣo tó ní náà nìyẹn. na you said that was only child. tí o ní. obìnrin. yes ọmọ yẹn ò ju three years lọ nígbà yẹn ó fẹ́ fi wá ṣe birthday ọmọ yẹn ó dẹ̀ fẹ́ fi àsìkò yẹn láti fi wo nǹkan tí ọ̀rẹ́ òun ti ṣe sílẹ̀ fún o then ìyá ọmọ yẹn àti ọmọ yẹn náà wá gbé bàbá yẹn yẹn ọ̀rẹ́ ọ̀gá mi yẹn ní airport ọ̀rẹ́ ọ̀gá mi yẹn ó wá sọ fúnyàwó ẹ̀ pé kó má tẹ̀lé òde ọ̀dọ̀ ọ̀gá ọ̀gá mi ó ní àwọn ọ̀rẹ́ ọ̀gá mi àtọ̀gá mi fi ráyè pa o ò lè believe pé wọ́n tún lọ pa ìyàwó ẹ̀ mọ́lé mi ìwà mọ nǹkan tó ṣẹlẹ̀ tí wọn ò fi rí ọmọ yẹn pa gẹ́gẹ́ bí mo ṣe fọ́ọ̀lù sítórì yẹn gangan wá náà gbọ́mọ yẹn lọ sí orphanage omi so ilé àwọn ọmọ tí wọn ò lóbìí. Oh, you told me that you were monitoring that child. yes ma'am. mo bẹ̀rẹ̀ sí ní mọ́nítọ̀ ọmọ yẹn mọ́nítọ̀ ọmọ yẹn títí títí títí tí nítorí ah no sítórì yẹn dùn mí sítórì yẹn dùn mí mo mọ́nítọ̀ ọmọ yẹn títí ọmọ yẹn fi pé eighteen years ní ọdún. ó ga ọ bọ́dá ti pẹ̀lú gbogbo sítórì tẹ̀sán sílẹ̀ yìí sí kí ni tèmi rẹ̀. Ah. Sweetheart. Ọ̀rẹ́ ẹ̀gbọ́n It's a tragic story because I want tó kọ̀ pa those promising couple just like that. It's very very painful. Very very. Ó they were tragic I want èèyàn wicked o. Seriously. People are very wicked. Ah. Ah. So, back to your question. Ah. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé um, story to Daddy and Solata látàárọ̀ yẹn you see um, ìwọ gangan ni gbogbo nǹkan tá à ń sọ ẹ̀ sí. èmi. yes. Cynthia ìwọ lọ̀rọ̀ ẹ̀ ṣẹlẹ̀ sí ìwọ ni ọ̀gá mi pa bàbá àti ìyá rẹ̀ àwọn ọ̀rẹ́ ọ̀gá mi ẹ̀ létà ni mo mọ̀ pé kì í ṣe àwọn parent ẹ̀ lẹ́kọ̀ọ́ ni wọ́n pa iṣẹ́ tó ń ṣe kò tán ní ẹ̀ pẹ̀lú ọ̀sán ọ̀kílà àfẹ́ṣe tí n bá sọ̀rọ̀ nígbà yẹn sí tí ò ní ṣẹlẹ̀. come back here sit here sit here sunkún wọn ni na. tòròrí ṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé. sit here. ìwọ dá wa ara rẹ ṣùgbọ́n ìka ń gbénu ọmọ ènìyàn ṣùgbọ́n ọmọ ènìyàn. èrò wa ò dá sámọ́là kejì wa. ṣé ẹ̀bi wà nínú nǹkan tí mo tí mo ṣe ni no mo mí pé ṣé fault mi wà nínú ọ̀rọ̀ tí mo sọ fún ẹ ni bí mo ṣe jẹ́ kí o mọ bí àwọn òbí ẹ bí wọ́n ṣe tí mo ṣe jẹ́ kó mọ̀ wípé mi kọ́ ni mo bí èmi àti ìyàwó mi kọ́ ni a ẹ báwo bí ẹ ṣe rìn bí mo ṣe jẹ́ kó mọ̀ ọ́n sì ṣé a ti ṣẹ́. dadi ẹ ṣe mí. lọ́nà wo la fi ṣẹ́. ìgbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀ ló yẹ kẹ́ ti inform àwọn public authorities àwọn tó pa àwọn òbí mi kò yẹ kàn lọ scot free. ọ̀rọ̀ tó sọ sí ń sọ gẹ́gẹ́ bí ọmọdé tó jẹ́ ìgbà tí mò ń sọ fún ẹ mo kéré gan nígbà yẹn ẹnu wọn ni mo fẹ́ fi sọ̀rọ̀ báwo ni mo ṣe fẹ́ sọ lọ́mọ kékeré ara mi ẹni tó lè pa àwọn òbí ẹ̀ dànù ṣé kò ní pa èmi náà olórí máa ń du orí ẹ̀ nínà ó amọ́sọ kí n tiẹ̀ ti dàgbà gan ní tàmí ẹ̀mí ò ní sọ ẹnu ẹni la fi ń kọ́ méje wọ́n fúnra ẹ̀ máa stand ló máa mọ̀ ìwọ ní ìpín yẹn máa dùn akọ́rawá júrawá lọ àwọn òbí ẹ̀ ni mo sọ̀rọ̀ pa ìwọ ló lè gbẹ̀san mo tí wọ́n ṣe fún ọmọ parent ẹ kì í ṣe mí ọmọ tó bá lè jẹ ọmọ gidi ó máa mọ gbogbo ọ̀nà tó fi lè gba ẹ̀san àwọn tí wọ́n pa bàbá àti ìyá ẹ̀ ni ah ó máa dúró lórí ẹsẹ̀ ó máa stand lórí feet ẹ̀ wàá sọ pé kọ báyìí ni mo fẹ́ èmi mi ò ní gbà kó lọ jẹ́ mi ni wọ́n pa bàbá àti ìyá mi gbogbo ọ̀nà kọ̀nà ó ní màá fi mú wọn balẹ̀ ọba pé fifteen ọba pé twenty máa mú wọn balẹ̀ ni àmì ìdẹ́ lè sọ o gbúdọ̀ tí òun ló ti gbọ́ yẹn ń sìn bí òun ti fà wọ́n lékòtò ọlọ́run lọ́wọ́ pé kọ́lọ́n dájọ́ fa àwọn ohun lẹ́kùtọ̀ ọlọ́run lọ́wọ́ mi ò fa anybody lẹ́kùtọ̀ ọlọ́run lọ́wọ́ mo máa gbẹ̀san gbogbo àwọn tó pa àwọn òbí mi. o máa gbẹ̀san. bẹ́ẹ̀ mo máa gbẹ̀san. are you sure. yes i'm i'm sure. Cynthia, are you sure you are ready to do that? I am ready. torí ẹ ló ṣe ń ṣe àwọn nǹkan tó ń ṣe kò dá báyìí kò dá rárá àwọn tó ń bí wa fúnra wọn ti fi àbá òfin ayé wa a ti gbà pé ọmọ ìjọba ni wá èyí tí ojúṣe society sílẹ̀ kẹ́ máa ràn wá lọ́wọ́ kẹ́ ń mú òdùà kí lẹ ṣe kí lẹ ṣe fún wa. Cynthia, the ball is in your court tó bá ń wọ̀ ẹ̀ kó pa mí feel free to do that because mo mọ̀ pé very soon sìn bá a ṣe máa ń ṣe bí Akin ṣe máa ń ṣe ó máa pè é ń sìn láti confam bóyá o ti parí iṣẹ́ tó fẹ́ ṣe mo mọ̀ wípé ẹni tó bá ń fi idà pani ipasẹ̀ idà la máa fi pa wọn náà so um, <laughs> let me just say I'm ready ṣe nǹkan tó wá bí wá ṣe. Yes, Tom. Cynthia, did, did you just say Don? Ó dẹ̀ dá ẹ lójú pé gbogbo nǹkan tó sọ yìí bó ṣe jẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni, ó dá mi lójú. Àti wípé tó bá yẹ pé lódodo làwọn ẹni yìí fọ̀ọ̀sẹ̀ láti máa wùgbọ́ ibo ló ti rí bọ́n àti pé báwo ló ṣe mọ̀ bọ́n yìí. àwọn olóko mi bó ṣe ń yìnbọn in fact kò sí ìwà burúkú kankan láyé yìí tí mi ò mọ̀ wù pàápàá jùlọ bó ṣe ń gbẹ̀mí èèyàn àwọn olótùkọ́ mi pé tí má ti débi tí mo fẹ́ ṣe operation kí n máa lo glove and I want you and your team to handle it. Moreover, sir. Moreover, orphanage home wo ni ibi tó sọ pé wọ́n ti adopt ẹ? DMF orphanage home ni sir. DMF, no problem. I know how to get in touch with them. Okay. Ẹ jọ̀ọ́ sá, ẹ ràn mí lọ́wọ́ sá, ìyàwó mi ló ń rọbí lọ́wọ́, mo lọ fẹ́ ṣọpẹ́ṣọ̀ fún, tó dẹ̀ mo ṣe wá sọ́dọ̀ yín, wọ́n dẹ̀ ní sẹ́ni tẹ́kì ń ràn lọ́wọ́ agbára mi ò dẹ̀ gbé owó yẹn ti pọ̀ jù fún mi ní sà. èló wà ní gbogbo owó ọ̀hún. one seventy five thousand ní sà. really? bẹ́ẹ̀ni sà. ẹ o ẹ ti débí kò lè sí problem kankan. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, try number ẹ̀ àná try pé pé pé pé pé pé pé wò ń sìn pé wò ń sìn. But that's strange. Okay. Oh, Mr. Mark kò sí nǹkan kan tí ó máa ṣèyàwó yín ẹ máa ní láti padà wá lọ́la mo ní láti attend sí nǹkan kan sì ṣe gbọ́. ẹjọ sá ẹjọ sá ẹjọ ẹgbẹ́ kò ní mi burú sá ẹjọ tó kó ní má ta kò ní ẹ ràn mí lọ́wọ́ torí ọlọ́run ẹjọ. ẹ padà wá lọ́la. ẹjọ sá ẹjọ ẹjọ. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láyìn àtọ̀gá. ẹ kí ló wá ṣe fún ọkọ mi pariwo gán pariwo bẹ́ẹ̀. receive call kan bó receive call mẹ́kọ́ yẹn ló da everything báyìí ẹ kí ló wá ṣẹlẹ̀ ṣé wọ́n ní kẹ́ máa lọ ni àbí báwo. wọ́n kàn ti kọ́ amọ́ mi pé kí n bọ́ ta ni mi mọ ẹni tó pè mí ẹni tó pè wọ́n. ṣe ẹ ṣú ọ̀sà ṣé kí mi ò fẹ́ wàhálà o. búkì sì ti géètì yẹn náà ti géètì o ẹ máa lọ náà ẹ máa lọ ẹ máa ẹ kò sí wàhálà mo ní láti confam nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀gá. àbí ṣé kò ṣe pé wálé ti outsmart wa. irú wo ló sọ yẹn bébí irú wo ló sọ yẹn o mẹ́tò nínà o wálé máa smart mi. mo pè fún ara mi lẹ́sọ̀ yìí pé. ó dìde confam ẹ̀ fún mi pé o ti pa wálé ni but tí wálé bá wá try láti play any drama pẹ̀lú mi pẹ̀lú díọ̀tì yẹn àwọn méjèèjì máa mú wọn máa pa wọ́n lójú ìyá wálé hmm, ojú ìyá wálé gógó ni máa ti waste àwọn méjèèjì ó mẹ́tò ní. babes this is not the time for you to start bragging or making mouth Get serious, I'm agitated, I'm worried. Èmi ń brag. Ó sọ fún pé mò ń brag bẹ́ẹ̀ ni pé mò ń fọ́n bu àbí mi ò lè ṣẹ́ lò sọ fún mi yẹn. Bro, don't get me wrong. I am only saying there is fire on the mountain. Oh, ìwọ tó wá nílà ká ètò ọmọ the next thing láti ṣe kí la fẹ́ ṣe báyìí. Okay, fine. Give me a minute. Where are you? Stop it! Stay where you are there! Tẹ bá ń try láti gbé penny move. Tẹ bá ń try láti gbé ìgbésí àgbẹ̀dẹ àti maternity. We have the right to shoot on sight if you misbehave. Give me my step. But, but, but, but I have to... Madam, I expect all right. We are not here to play. Uh, oh, babe. madam. Take it easy. Má ọ̀rẹ́ tí, Keep quiet! You are mad. Move! Hey, Martin, why are you pushing me? Madam, move! Move it! a máa rọ fáàdì tẹ̀ bá ẹ̀ṣẹ̀ kàrà yín o. ọ̀gá ọlọ́pàá ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ lè ṣe fún wa gọ̀gọ̀ tó jẹ́ pé ọmọ tó wà nínú àhámọ́ yìí ó máa fi jáde ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ ọmọ kékeré lọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ àbí. ẹ sá ẹ ọmọ táwọn wí kò mélòó lọ́pọlọ ẹ̀ kò mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ẹni ẹ̀rí pé òun ló fẹsẹ̀ ara ẹ̀ tó fi rìn wá sọ́dọ̀ yìí ṣe rí bó ti pẹ́ ń bí ìhùn ní ìṣòro dá wa ẹjọ́ kí lè lè bá wa ṣe sí ẹjọ́ torí ọ̀rọ̀ ẹjọ́. anyway um, any point na but at the same time ẹ mọ̀ pé ọ̀rọ̀ fún la ń sọ̀rọ̀ nípa ẹni tuntun. òfin òde mọ̀ pé bóyá ẹnìkan fẹsẹ̀ rìn ẹnìkan fẹsẹ̀ rìn kan tó fi ń rìn ní pé ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ dímọ̀ tó ti lè converse fún apò òun pààyàn ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹni tó bá pààyàn lábẹ́ òfin <laughs> ṣe ti so títa wa agbófinró òun ni ká mú ọ̀daràn ká dẹ̀ ìjọba rẹ̀ ṣe mọ̀ so ó pọ́sibú kó dé kóòtù nísìn kádájọ́ wò pé bóyá ọmọ ìkéré o bóyá nǹkan tó ṣe rántí kó fi sílẹ̀ ìyẹn ò ká wa ó tẹ̀lé dé court kádájọ́ wípé nǹkan tó ṣe kò yẹ kó ṣe ìjìyà báyìí èèyàn kà wá títí wá ní pé ọ̀daràn lẹ́ni yìí àdètí mu àdètí fa ni mo lọ so gbogbo ẹjọ́ tó dẹ́kù ó kù sí court ni. ẹ jọ̀ọ́ sá gbogbo nǹkan tẹ́ bá lè ṣe láti fi ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ sá ẹ jọ̀ọ́ sá. ẹ ọ̀dọ́ ọlọ́pàá ọ̀rọ̀ tẹ́ sọ ó wa iṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ tẹ eh, freedom ẹ̀ làwọn kan wà á ta bẹ́ẹ̀ ṣe máa bá easton gbogbo ẹ̀ tó máa fi yá sí kóòtù everything ẹjọ torí ọlọ́yìn lákàlẹ̀ ká wá bẹ̀bẹ̀ fún. Um, ṣé arẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ yìí náà inú mi tiẹ̀ dùn tó ṣẹlẹ̀ á lè tún jẹ́ ẹ̀kọ́ fún irú àwọn tí ẹjọ́ ń ṣe irúṣẹ́ dẹ́ ṣe because èèyàn wà adopt ọmọ lọ́wọ́ yìnyín omi pé kẹ́ máa lọ máa fi sí tìrọ àwọn yìí kò tún wá ṣe pẹ̀lú ọ́fíìsì tí wọ́n lásán tẹ bá ṣe lọ́fíìsì tí wọ́n yẹn náà lẹ́ need láti máa bá wọn sọ̀rọ̀ one or two things kan ẹ̀ báwo ló ṣe ń jẹ o báwo ló ṣe mu ẹ̀ dẹ̀ máa ṣọ́ gbogbo ìwà sí ẹ̀ after all ẹ̀ máa rí bọ́mọ yìí ṣe múra aṣọ tó ń wọ̀ ìrìn ẹsẹ̀ ẹ̀ ti máa rí pó ti ń yàtọ̀ so láti bẹ̀rẹ̀ lóyè kẹ́yìn gan ti fura pé ah, ọmọ yìí kí ló ń but ẹ jìnnà so èèyàn wá adopt ọmọ lọ́wọ́ yín bóyá wá rí tó ń jẹ tó ń mu tó ń múra dáadáa tó ń ṣe iye omi pé bóyá ó ti ń ṣe dáadáa nìyẹn ẹ ní láti súnmọ́ wọn kẹ́ mọ irú ìgbésẹ̀ wo ló ń gbé ṣó ti yẹ yín so gbogbo eléyìí tẹ̀lé ń bẹ̀bẹ̀ fún yìí gẹ́gẹ́ bí nǹkan tí mo ti sọ fún yín tẹ́lẹ̀ kò sí agbára kankan lọ́wọ́ tiwa tá a lè ṣe. ẹ̀ṣẹ̀ kankan kú ṣe pé àwa náà ò súnmọ́ dáadáa tàbí báwo àwa náà kú súnmọ́ kọ̀ jẹ́ pé nǹkan kan ojoojúmọ́ nìkan tó ń gbọ́n mọ́yàn lọ́wọ́ eh, but we to learn. we have even learned our lesson àti kọ́ ẹ̀rọ. àdúrà ní kẹ́ máa gba gbogbo nǹkan ọwọ́ náà ló wà ilé ẹjọ́ dẹ̀ ló ní ẹ̀ṣẹ̀ ọ̀nà wà pẹ̀lú ẹ̀ṣẹ̀. mọ̀lúlàlà mọ̀lú ayé. ṣọ ìlú tó lọ́ba tó níjòyè àjẹ́ ẹ̀bùn ọlọ́ṣà ó nílùú tó lọ́ba tó níjòyè. Cynthia ọmọ ìjọba Cynthia ọmọ ìjọba. ó dé. kotura mu odo mbarere araba kotura mu.